Èfihàn orí kọkànlélógún. Mo rí ọ̀run titun àti ayé titun. Ayé ti àkọ́kọ́ ti kọjá lọ. Òkun kò sì sí mọ́. Lẹ́yìn náà, mo rí ìlú mímọ́ náà, Jerúsálẹ́mù titun, tí ó ń ti ọ̀dọ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ láti òkè wá. A ṣe é lọ́ṣọ̀ọ́ bí ìgbà tí a bá ṣe ìyàwó lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀. Mo wá gbọ́ ohùn líle kan láti orí ìtẹ́ náà wá tí ó wí pé. Ọlọ́run pàkọ́ sí àárín àwọn ènìyàn yóò máa bá wọn gbé wọn yóò jẹ́ ènìyàn rẹ̀ ọlọ́run pàápàá yóò wà pẹ̀lú wọn yóò nu gbogbo omijé nù ní ojú wọn kò ní sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún tàbí ìrora nítorí àwọn ohun tí àtijọ́ ti kọjá lọ. ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sọ pé. mo ń sọ ohun gbogbo di titun. ó ní. kọ ọ sílẹ̀. Si nítorí òdodo ọ̀rọ̀ àti òtítọ́ ni àwọn ọ̀nà yìí. ó ní. ó parí èmi ni alpha àti omega ìbẹ̀rẹ̀ àti òpin n ó fún ẹni tí ògbẹ bá ń gbẹ ní omi mu láti inú kànga omi ìyè lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí n ó máa jẹ́ ọlọ́run rẹ̀ òun náà yóò sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àwọn aláìgbàgbọ́ àwọn ẹlẹ́gbin àwọn apànìyàn àwọn àgbèrè àwọn oṣó àwọn abọ̀rìṣà àti gbogbo àwọn èké ni yóò ní ìpín wọn nínú adágún iná tí ń jó tí a fi imí ọjọ́ dá èyí ni ikú kejì. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje tí ó mú àwo méje lọ́wọ́ tí ìparun ìkẹyìn méje wà nínú wọn ó wá bá mi sọ̀rọ̀ ó ní. wá n ó fi ìyàwó ọ̀dọ́ àgùntàn hàn ọ́. ó bá gbé mi nínú ẹ̀mí lọ sí orí òkè ńlá kan tí ó ga ó fi Jerúsálẹ́mù ìlú mímọ́ náà hàn mí tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ bọ̀ ó ń bọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ògo Ọlọ́run ń tàn lára rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ dàbí ti òkúta iyebíye ẹwà rẹ̀ dàbí ti òkúta iyebíye tí ó mọ́lẹ̀ gara ó di ìlú náà nípọn ó sì ga ó ní ilẹ̀kùn méjìlá àwọn áńgẹ́lì méjìlá wà níbi àwọn ilẹ̀kùn méjìlá náà a kọ àwọn orúkọ ẹ̀yà àwọn ọmọ ìsírẹ́lì méjìlá sí ara àwọn ilẹ̀kùn méjìlá náà ilẹ̀kùn mẹ́ta wà ní ìhà ìlà oòrùn mẹ́ta wà ní ìhà àríwá mẹ́ta wà ní ìhà gúúsù mẹ́ta wà ní ìhà ìwọ̀ oòrùn odi ìlú náà ní ìpìlẹ̀ méjìlá orúkọ méjìlá ti àwọn àpòstélì méjìlá ti ọ̀dọ́ àgùntàn wà lára wọn ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ mú ọ̀pá ìwọ̀nlẹ̀ wúrà lọ́wọ́ láti fi wọn ìlú náà àti àwọn ilẹ̀kùn rẹ̀ àti odi rẹ̀ igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú náà dọ́gba bákan náà ni gígùn rẹ̀ àti ìbú rẹ̀ ó fi ọ̀pá ìwọ̀nlẹ̀ náà wọn ìlú náà bákan náà ni gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ibùsọ̀ ó wá wọn odi rẹ̀ ó ga tó igba ẹsẹ̀ ó lé ogún gẹ́gẹ́ bí ìwọ̀n ènìyàn tí áńgẹ́lì náà ń lò òkúta iyebíye ni wọ́n fi mọ odi ìlú náà wúrà ni gbogbo ìlú náà tí ó mọ gaara bíi dígí òkúta iyebíye oríṣiríṣi ni wọ́n fi ṣe ìpìlẹ̀ odi ìlú náà lọ́ṣọ̀ọ́ ìpìlẹ̀ kínní òkúta iyebíye oríṣi kan èkejì oríṣi mìíràn ẹ̀kẹta oríṣi mìíràn ẹ̀kẹrin bẹ́ẹ̀ ẹ̀karùn-ún bee ekefa bee ekeje bee ẹkẹjọ bẹ́ẹ̀ ẹkẹsàn bẹ́ẹ̀ ẹkẹwàá bẹ́ẹ̀ ìkọkànlá bẹ́ẹ̀ ekejìlá náà bẹ́ẹ̀ òkúta tí ó dàbí ìlẹ̀kẹ̀ ni wọ́n fi ṣe àwọn ìlẹ̀kùn méjèèjì láìlú náà ẹyọ òkúta kọ̀ọ̀kan ni wọ́n fi gbẹ́ ìlẹ̀kùn kọ̀ọ̀kan wúrà ni wọ́n yọ sí títì ìlú náà ó mọ gààrà bíi igi n kò rí tẹ́ḿpìlì nínú ìlú náà nítorí olúwa ọlọ́run àti ọ̀dọ́ àgùntàn ní tẹ́ḿpìlì ibẹ̀ ìlú náà kò nílò ìmọ́lẹ̀ oòrùn tàbí ti òṣùpá nítorí pé ògo ọlọ́run ni ó ń ta ìmọ́lẹ̀ sí i ọ̀dọ́ àgùntàn ni àtùpà ibẹ̀ gbogbo àwọn orílẹ̀-èdè yóò máa rìn nínú ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ọba ilé ayé yóò mú ọlá wọn wá sínú rẹ̀ wọn kò ní ti àwọn ilẹ̀kùn ìlú náà ní gbogbo ọ̀sán òru kò sì ní í sí níbẹ̀ wọn yóò mú ẹwà àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀ ohun ìdọ̀tí kan kò ní wọ inú rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó bá ń ṣe ohun ẹ̀gbin tàbí èké kò ní wọ ibẹ̀ àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn nìkan ni yóò wọbẹ̀